والصلاة والسلام إن كنت صلى يا بيتنا قال أبو داود إلا من حديث هذا لم يصح والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته hadith ẹjọ́ hadith abu sa'id tọ́ba sọ pé abu sa'id tọ́lá gbàlérò abu sa'id al-khudri radiyallahu anhu abu sa'id al-khudri radiyallahu anhu ńlọgbà ti tiwa ńlọ ń gbọ́ tí a nàbà muhammad sallallahu alayhi wa sallam ń sọ pé la yakhruju rajulani ila al-khala' yadribani al-gha'it يكشفان عن عوراته عن عورتهما ويتكلمان فإن الله عز وجل يمقت ذلك àwọn èèyàn méjì kan gbọ́dọ̀ jáde wọ́n fi méjì ṣàpèjúwe wọ́n lè pọ̀ ju méjì lọ láti lọ yàgbẹ́ lásìkò tó ṣe é pé èkíní kejì wọn ti bọ́ra lẹ̀ kéèkíní kejì wọn á máa bára wọn sọ̀rọ̀ lórí ìgbẹ́ dájúdájú Allah ọba tó ga tó gbangban ó kórìíra ṣíṣe bẹ́ẹ̀ ó sì bínú sí i àkókò ẹgbàá wáyé kò fẹsẹ̀ rìn náà àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa bí o ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ṣe déédéé ìtumọ̀ rẹ̀ ṣe déédéé eléyìí tó túmọ̀ sí pé kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kẹ́ni tí ń tọ̀ abẹ́ni tí ń yàgbẹ́ kó máa sọ̀rọ̀ lásìkò tí ń tọ̀ àbí lásìkò tí ń yàgbẹ́ kọtọ ẹnì kan nàbì sallallahu alaihi wasallam wọn lọ pẹ̀lú àwọn sàhábà ìjọkọ ànábì wa dúró tọ̀ ibi tí ànábì tí wọn ń tọ̀ lọ́wọ́ ẹnìkan wọn kọjá gba ọ̀dọ̀ rẹ̀ wọn sálámà ànábì sallallahu alaihi wasallam kọjá lọ bàtà ànábì tó wá parí tọ̀ tó sálùwàlá ànábì wa dáhùn sí sálámà yìí ó wá ní kí nǹkan kan kọ́ ló mú mi má dáhùn sálámà rẹ nígbà tó fi kọ́kọ́ sálámà sí mi yàtọ̀ sí pé ǹsí lórí ìmára yàtọ̀ sí pé ǹsí lórí ìmára wọlé tó bá sálámà sí yẹn ọ̀rọ̀ ni wọ́n fi sálámà sí yẹn nígbà tí ẹni tí ń sálámà sí yẹn tí kì í bá ṣe ayaya ayaya ńlẹni tí ò lè sọ̀rọ̀ sọ ayáyá tí ọba kíyàn ọwọ ni ó fi máa kíyàn tó ọ̀rọ̀ ni wọ́n fi kíyàn ọ̀rọ̀ lèèyàn náà fi dáhùn ànábì kọ̀ dáhùn nígbà tó ṣe pé ń tọ̀ lọ́wọ́ tí wọ́n kì í ó túmọ̀ sí pé a kì í tọ̀ nígbà tí a kì í dáhùn a kì í sọ̀rọ̀ nígbà tá a bá ń tọ̀ lọ́wọ́ ti gbẹ́ ọ̀rọ̀ wo lẹ́kẹ́ sọ pé ń sọ lásìkò tẹ́yìn ń yàgbẹ́. báwo lọ̀rọ̀ yẹn ti fẹ́ pàtàkì tó lásìkò tẹ ń jẹ́ náà tó gbá tí máa fẹ káwọn èèyàn mọ ibi tó ń wà lásìkò tó ń bá ń fún ọmọ abọ́ sọ̀rọ̀ ó tún máa dáhùn nígbà yẹn torí ẹ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà kéèyàn máa gbogbo eléyìí kì í nǹkan tó dáa ṣùgbọ́n bí ẹgbàwọ́ ọ̀rọ̀ eléyìí bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ kò túmọ̀ sí pé nǹkan tó wà nínú rẹ̀ kò nítumọ̀ nítorí pé àti lápèjúwe rẹ̀ níbi àdéhìí ìtọ̀ a sì mọ̀ pé ìgbẹ́ ìtọ̀ ni àtàlékún ìgbẹ́ ìtọ̀ ni àtàlékún yẹn ni pé burú ju lọ. ibi ọ̀rọ̀ tó wá nípa èèyàn méjì wọn à gbọ́dọ̀ jáde lọ sí pápá níbi tá ti láwọn fẹ́ yàgbẹ́ lẹ́yìn tó ń kálukú tí wàá bọ́ra alẹ̀ tí ń fọ́gbẹ́ kó máa bẹ́ẹ̀nì kejì rẹ̀ sọ̀rọ̀ eléyìí kì í ṣe ti ẹni tó bá lọ sí pápá nìkan o nítorí pé bọ́rọ̀ ti ṣe rí nígbà yẹn ni pé gbogbo ẹni tó bá ti yàgbẹ́ yọ lọ sí pápá. nísìnyí wọ́n kọ àwọn ilé ìgbẹ́sẹ̀gbẹ́ ara wọn ni yálà oníkálukú yín tilẹ̀kùn àbí kò tilẹ̀kùn kọ̀tọ́kọ̀tọ̀ náà máa ṣe kí ni tẹ́ bàrà bára yín sọ̀rọ̀. ok yìí ṣe pé ọ̀rọ̀ tẹ́ máa fi ẹnu bàrà yín sọ náà lẹ́ ń gbọ́ ansẹ̀t lẹ́ fi ń bára yín sọ̀rọ̀ sọ́tọ̀ kọ̀tọ̀ ọ̀dà ìwọ nìkan lọ ń yàgbẹ́ ẹni tó ń bá sọ̀rọ̀ kọ̀ yàgbẹ́ lọ́tọ́ kan máa sọ̀rọ̀ ńlẹ́gbẹ́ nígbà tó ń yàgbẹ́ lọ́wọ́ kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀ sọ̀rọ̀ nígbà tó ń yàgbẹ́ lọ́wọ́ iná lẹ́rí tá a lò kò sẹ́rí mi tá a lò lórí pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́ bá wà ní ilé ìgbẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́ bá wà ní ilé ìgbẹ́ kò sẹ́rí kankan tó sọ pé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá wà ní ìgbà ẹ̀rí yìí náà ni àìsọ pé rí kò sé kí ni kò fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n a ti rẹ́rìí mi tó wá nípa ìtọ̀ nígbà táwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àìsọ́lá ń tọ̀ lọ wọ́n kí i tọ́ dáhùn kọ̀ dáhùn torí ẹ tó bá kí wọ́n kó àyè yìí fún tọ̀ náà nìsín sẹ́yìn bá ti wọ bẹ̀ ó ti ń tọ̀ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀rí tá a lò náà nù. ọ̀dà nísìnyí báyìí wọ́n mú ànsẹ̀ tí wọ́n lé gbẹ̀ wọ́n mú ànsẹ̀ tí wọ́n lé tọ̀ ẹnìkan wá pè ọ́ sásìkò tó wà ní ilé ìgbẹ́ ilé ìtọ̀ kọ́tọ́kọ́ dáhùn kọ́tọ́kọ́ dáhùn wá pa tí ìpè tán fẹ́ fi ọyàn tó bá pàtàkì fún ọ nínú ìgbésí ayé rẹ kí ló sùn wàá jáde wàá lọ gba ìpè yìí àmọ́ pé nínú ilé ìgbà ló ti máa gbà pé ọgbọ́dọ̀ dán o nínú ilé ìtọ̀ ló ti máa gbà pé ọgbọ́dọ̀ dán o actually ìwọ ọ̀fẹ́ gbà pé ṣùgbọ́n ọmọ ẹ̀sẹ̀ tí rẹ wọlé ìgbẹ́ nítorí pé tí wọ́n bá wọlé ìgbẹ́ ẹ máa pẹ́ ọ díẹ̀ kó tó di pọ̀ jáde so ọ fẹ́ máa lo àǹfààní ẹ láti máa browse nínú ilé ìgbẹ́ ṣé nǹkan tó fẹ́ sẹ́ńdà kódà o mo rò pé yé wa ẹ fi kọ́ra tí ẹ bá wọlé ìgbẹ́ mọ́ wọlé ìgbẹ́ kó tó di pé ìgbẹ́ ń gbọ̀n dáadáa lọ́nà tuntun pé tó bá ti wọlé pápápá o ti yàgbẹ́ tó fẹ́ yà o ti sábà o ti fẹ́ kínni o ti jáde kí ló fà nítorí pé ẹran tí gbà sẹ́yìn fẹ́ wọlé ìgbẹ́ ẹ sọ pé Allahumma inni a'udhu bika minal khubuthi kóbùsí yẹsẹ kóbùsí rìwáyà wa pẹ̀lú kóbùsí wàlùkọ̀bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò lágbára ni mínàl kóbùsí wàlùkọ̀bẹ́ẹ̀ ètò túmọ̀ sí pé wà Allah mùsàdì rẹ níbi aburú akọ àti abo àǹjànú akọ ìní àwọn kóbùsí àwọn abo ní alùkọ̀bẹ́ẹ̀ nígbà tí wọn bá sọ pé mínàl kóbùsí níbi ìdọ̀tí àtẹ̀gbin wal khaba'ith àtàwọn àlùjànnú. ṣùgbọ́n rìwáyà mi nà lọ́kọ́bọ́tì wal khaba'ith tó máa pé ibi tí wọ́n ti fẹ́ lọ yàgbẹ́ ilé àwọn àjànú ni. ìgbà tí wọ́n bá ti sọ̀rọ̀ alẹ̀ fún pé tó bá ti wọlé ìgbẹ́ ọmọ pẹ́ ó rí kó ní lè tètè máa jáde láàyè. wàrà ibi tí wọ́n ń wọ̀ tó ti ń pẹ́ ilé kíni ilé àwọn àǹjànú torí ẹ̀ ṣé bá ń wádìí ẹ̀rí pé púpọ̀ nínú àwọn tálìjànú máa ń wọ ara wọn nínú àwọn àyè tálìjànú tó máa ń ráàyè wọ ara àwọn èèyàn jù lè gbẹ torí ẹ̀ kẹ́ lọ sọ ara yín gidigidi ó ní wọlé ìgbà pípọ̀ bá tó rí i pé ìgbẹ́ sí ń gbọ̀n dáadáa èsì pọ̀ lọ bẹ̀ pé you want to see maybe maybe what because that maybe it may take a long time sígbẹ́ òní wá àwọn àǹjọ̀nú àwọn ń rí ọ ìwọ ṣé kí ni ìwọ ò rí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn yìí sì ṣe àzùkàr ní ìsìn láàárọ̀ yìí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir á sì nígbà hundred subhanallahi wa bihamdihi hundred oníkàlùkù gbọ́dọ̀ ṣe lójoojúmọ́ ara nǹkan tó fi máa rí protection ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ o tí wọn lọ jókòó kalẹ̀ ìgbẹ àlìjánu wa wọ ara rẹ ọwọ́ ayọ̀ aláǹgànà o ń ṣe gbọngbọngbọngbọn tó ta lọ fà wọ́n lọ fà fúnra rẹ o torí de eléyìí báyìí ọgbọdọ lọ máa jókòó kabẹ kò rí pé ọkàn rẹ balẹ̀ tó bá ti délé ìgbẹ lọkàn rẹ máa ń balẹ̀ aburú ni. nọ́mbà tù nínú àyè tí àlìjánu tuntun máa ń wọlé síyàn lára wọn náà ní káyè kan wà wọ́n yẹ kó abandon rẹ̀ ti pẹ́ inú ilé yín náà ni o àmì ìwọ bẹ̀. débi pé àwọn aláǹtakùn wọ́n ti takùn síbẹ̀ rẹ́gẹ́dẹ́ ó ti dàyè kan sí ẹ ti pàtì láti ọjọ́ tó pẹ́ ibẹ̀ dangerous. ẹ gbọ́dọ̀ máa ṣe àgá tí bá fẹ́ wọ ọbẹ̀ yín ẹ ti kọ́kọ́ rí i pé ẹ wá ọwọ́ tẹ́tí sogi tó gùn má tẹ́tí kọ́kọ́ kó gbogbo àwọn jàǹkáwọ̀ látọ̀kan àbí òye tẹ́tí tún ṣe àkàp àǹjẹ̀nu máa ń wọlé sáwọn èèyàn lára ń rògbò nínú àyè tí àǹjẹ̀nu títí máa ń wọlé sí yàn lára ilé àlàpà ilé tó kọ́ tó ti wó tẹ́tí nobody comes there again ó léwu tẹ́ bá wọ bẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe àkàp inú rẹ̀ náà ni ẹ wà nínú pápá ó wá rí ihò kan nílẹ̀ ó wá tájẹsẹ̀ pẹ̀lú tọ̀rẹ̀ gẹ́gẹ́ àwọn míì wọn gbọ́n ihò yẹn ni wọ́n á tẹ́tì tọ̀rẹ̀ sí ó lè jẹ́ lé àwọn àǹjẹ̀nu làwọn bá jáde wọ́n bá sọ kókó okùnfin tó ìlà gbọ́dọ̀ sọ ara wa gidigidi tọ́ ilé ìgbẹ́ kìí ṣe ilé mítìnì. tètè wá lọ bẹ̀ tó ti lọ máa pẹ́ tọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí àbá ti ń tọ̀ à ń tọ̀ lọwọ àbá tọ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí a bá ti ń yàgbẹ́ à ń yàgbẹ́ lọ́wọ́ àbá yàgbẹ́ lọ́wọ́ kò burú ká sọ̀rọ̀ níbi tí à ń ti ń wẹ̀ tá à ń ti ń wẹ̀ àbá àti wẹ̀ a lè sọ̀rọ̀ níbi tí à ń ti ń wẹ̀ pẹ̀lú condition. kò síbi tá à ń ti wọn kò síbi tá à ti ń yàgbẹ́ ìyẹn ní kí irú tọ́ílẹ̀tì ìgbàlódé yìí there is no excuse ò lè sọ̀rọ̀ nítorí pé àyè ìgbẹ́ náà wà ńbẹ̀ WC wà ńbẹ̀ àmọ́ tó bá pọ́n sí ilé ìwẹ̀ kan kò sáyè ìgbẹ́ ńbẹ̀ secondly ilé ilé ìwẹ̀ yẹn àyè tọ̀ ńbẹ̀ ó ti tọ̀ kó tó wọlé wẹ̀ àbí kó wẹ̀ tán kó tó lọ tọ̀ níbi tó bá ti tọ̀ ṣé irú bẹ́ẹ̀ kò sọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n wẹ̀ lọ́jọ́ ọma ọmọ wọn Fátímà radiyallahu anha wọ́n á mú aṣọ fi ibi tí Ànábì sallallahu alaihi wasallam ti wà obìnrin kọjá kọjá wa ni ń lọ ó lè mí lágbájá ọmọ lágbájá ni ó wá jẹ́ fámìlì fáànàbì sọ̀rọ̀ bá àdìsọ ànábì wa ni káàbọ̀ ẹni rè lórí ìwẹ̀ káàbọ̀ ẹni rè kò sí ní tó burú ká sọ̀rọ̀ níbi tí à ń ti ń wẹ̀ lópin ìgbà tí kò bá sí àyè gbẹ́ńbẹ̀ táyì sí tọ̀ nínú rẹ̀. nínú àwọn sábàbí tí wọ́n fi ní Allahu kórìíra tó ń ti pa àdìsí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ túmọ̀ rẹ̀ ṣe déédéé o Allahu kórìíra ká máa sọ̀rọ̀ lórí ìgbẹ́ òun náà ní pé ẹ ẹ mọ ẹ̀gbin lẹ́gbin nínú sábàbí nù ẹ ẹ mọ ẹ̀gbin lẹ́gbin ṣé ìgbẹ́ dàbí bọ́tà ni ẹ̀gbin nìgbẹ́ nínú àdánwò tó lù wá fi ti ọmọ èèyàn wípé yóò ṣe nílé ayé nìgbẹ́ àti tí ẹ bá gbé sórí làákàyè tí ìbá ṣe pé ọgbà ọ̀lọ́ kádàrà èèyàn ò ní gbà pé bólúwa ti dá wa dára tó yìí àwa là ń yàgbẹ́ ọba làákàyè táwọn ti ń wo dídára tí wa dára ọba làákàyè yẹn mú kápá wa là ń nǹkan tí ọba làákàyè wa mú. òun náà ní ká sọ pé ọmọ èèyàn tí Allah ṣe lọ́lọ́gbọ́n ọmọ èèyàn tí Allah ṣe lólóye ọmọ èèyàn tó yẹ pé ó nímọ̀ tó ṣe kínní kápá wọn kọ́ olùwà yọ wọn kúrò nínú àwọn ẹranko tí ń yàgbẹ́ nítorí bá làákà ìwà mu. ọ̀rẹ́ à tí Allah bá kádàrà àmà yàgbẹ́ náà nítorí tó bá látara mu ká sọ pé ìgbẹ́ wá ntọ́mọ́ni gẹ́gẹ́ bí ìgbẹ́ màálù ìgbẹ́ ràkúnmí ìgbẹ́ àgùtàn ìgbẹ́ ewúrẹ́ sẹ́wọ̀n pé gbogbo àwọn ìgbẹ́ yẹn ìgbẹ́ tọ́mọ́ni ìgbẹ́ adìẹ ìgbẹ́ tọ́mọ́ni bí màánà tó bá yí wa lára àní tìtorí rẹ̀ lọ fọbẹ̀ tó ń bẹ lára sọ wa àní tìtorí rẹ̀ má ṣe sọ̀dà sòtẹ́mọ́ pé àwọn àfọwọ́ntà alákọ̀ọ́kọ́ pé kí wọ́n yọ wá kúrò ní ẹni tí wọ́n máa yàgbẹ́ tí wọ́n máa tọ̀ káwá pẹ́lẹ̀ kejì ń bí ṣe ń ṣẹlẹ̀ yìí ní tó tún ṣe déédéé pẹ̀lú làákà ìwà tó kúrú oníkan sọ pé ìgbẹ́ tiwa náà kọ́ nǹkan máa nì sọmọ kọ̀ máa ò torí ẹ̀ ló ṣe jẹ́ pé olúwa kò ní ṣèdẹ́ra fún wa àfi tá a bá tó rà lìjànà táwọn ọmọ àlìjànà bá wà àlìjànà àdéhùn ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé wọn ò ní yàgbẹ́ mẹ́ẹ̀ wọn kì í tọ̀ lálùjẹ́nà wọn kì í síntọ́ lálùjẹ́nà wọn kì í hakẹlẹ̀bẹ̀ lálùjẹ́nà wọn kì í só lálùjẹ́nà Allahu akbar olùwàkọ́mọ́sẹ̀ lè wọ̀ wá torí ẹ̀ ìwọ́ wà ní ẹ̀gbin wọ́n ń sẹ̀gbin lọ́wọ́ sọ́yẹ kápẹ́ bẹ́ẹ̀ ló ti máa sọ̀rọ̀. nọ́mbà tù ṣé ẹ mọ̀ pé àwọn àlùjànnú máa ń jí ọ̀rọ̀ gbọ́ tó bá jí ọ̀rọ̀ gbọ́ wọ́n lọ gbé sọ fún àwọn babaláwo wọ́n lọ gbé wọ́n lọ gbé sọ fún àwọn afọ oníyàwó gbogbo àwọn tó bá ní tó bá lájọṣepọ̀ pẹ̀lú àlìjànú ọ̀rọ̀ yín tí àlìjànú bá jí gbọ́ yóò lọ sọ fún ọ ìrẹ́ ní tẹ́nìkan bá wá ṣe yẹn wò ọ̀rọ̀ tí àlìjànú jí gbọ́ tó ti sọ fún babaláwo ni babaláwo fi máa sọ̀rọ̀ ní wọ́n sọ pé ah, ah wọ́n sì láwọn bàbá yóò ríra wọ́n rò pé yé wa wọ́n ò rí dò ṣùgbọ́n ta ló fún wa lọ́rọ̀ gbọ́ ọmọ èèyàn torí ẹ àwọn ọ̀rọ̀ yín tó bá jí lọ sọ fálìjẹ̀mù tẹ́lẹ̀ yìí bá yé wa fálìjẹ̀mù ọmọ bá jí ọ̀rọ̀ rẹ gbọ́ ọ gbọ́dọ̀ sọ ẹnu rẹ tọ́ tọba wà níbi tá à ń ti yàgbẹ́ fẹ́ yà á a gbọ́dọ̀ kódà a gbọ́dọ̀ sàmì kó lè mọ̀ pé bíbá ìlà wà láti máa yàgbẹ́ rẹ̀ tó tí wàhálà rẹ̀ bá pọ̀ kọ̀fọ́ gbà kankan ó fi lè mọ̀ pé ibi tó wà nù torí ẹ̀ ká ṣọ́ra wa kí Allah azza wa jal ó lè bá a ṣọ́ wa olú ẹlẹ́dàá kó gbàdúrà wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله